èṣù afúnni léwúrẹ́ ó máa fi gba odindi erin lọ́wọ́ èèyàn ni. Ah! wo problem tí mo ní right now o ò lè solve ẹ̀. ládùúgbò mi ládùúgbò mi. ìdílé ìwé nìwọ ni ẹ wà ṣé òun ti ṣe òun gbowó oṣù bẹ̀. wọ́n wá ń kọkọ̀ fún ọ láì ṣe pé wọ́n á wúwú lé ọlọ́ tó fi lọ́kọ̀ mẹ́ta. ẹ ké aleluya. kí ni nǹkan tó ń ọmọ mi. ẹ wo mo yọ ń kú lọ. ìṣòro bí mo ṣe wà yìí mo rẹ́dì láti kú. Thank